àwòrán kọkàndínlógún tọ́mọ̀sì ó gbàgbọ́ lẹ́yìn jésù ó jí kádà ààyè ó múra mụrụ àwọn ọmọ anyi rẹ̀ ŋan ó bá ŋa họ̀rọ̀ ó tilẹ̀ bá ŋa jẹun àmọ́ ẹ̀kọ́ nínú ŋa yà pé thomas ehin bẹ́ẹ̀ bó ti dé oríŋe gbàgbọ́ ọ̀rí jésù padà ń jí kádà ààyè ó rà ojú e, ìsonúra ọra rẹ̀ kámọ́wọ́ kan ọra jésù bìtẹ́ òun ní gbàgbọ́ náyìn ọ̀sẹ̀ kọ̀ èyí tọ́mọ̀sì ọ̀họ́ bìtẹ́ jésù padà amọ̀ra ńàngá nákòkò tẹ́ tọ́mọ̀sì à ń bẹ̀ gẹ́gẹ́ bá àyìn ti rí nínú àwòrán tọ́mọ̀sì ó kọ́lẹ̀ gírì ní ewúrókún bó ti rí jésù jésù ya bi kárí tọ́mọ̀sì ọ gbàgbọ́ torí ọ̀rí mi rántí ọ̀rí ìbùkún yá ko àwọn àyè rí mi ká gbàgbọ́.